àbálà ní ààyè àlùbákẹ́yìn kí ọlọ́ọ̀bá jẹ́ kí ó wúlò fún ẹni sọ àtẹ̀wọ̀ sí àgbọ̀. Àtọ̀rọ̀ ìkẹ́gbẹ̀ fún Adébí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá jẹ́ pé dèdè láti lè jẹ́ ìkẹ́ àti àná gbogbo ẹgbẹ́ńlá yí pátá. Ìkẹ́ àti ìgbẹ́ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí a tẹ̀lé ojú ọ̀nà àwọn pé a bá ọ̀rọ̀ dé ní oṣù tó ó ní báàbọ̀ bọ́sù díẹ̀ ní nípa ìwé ọ̀ràn yìí tó jẹ́ pé sọ torí pé ó ti pàtàkì fún mùsùlùmí. láti máa kí nǹkan tí ó sọ nígbà tí ìwé ọ̀ràn yàn kí nǹkan tí ó sọ di ọ̀ràn yàn torí pé láì máa irú ẹni bí ẹ̀yọ́ máa kírun ní tí ò lẹ́rùn torí pé lára mẹ́jẹ̀mọ́ oníkéyàn wà ní mara pé wàá kírun pẹ̀lú ẹ̀ńtọ́sẹ̀ pé ó ní jálábàlà àbí ó ní nǹkan oṣù la ṣùgbọ́n tí ọ̀wẹ̀ ó kírun irú òun bẹ́ẹ̀ kò ní kí àtúwọ́gbà lórí pé májèkùn pé sí ìrọ̀rùn yẹn náà ìyẹn lọ́pàá ló yẹ pé àwọn onímọ̀ gbìyànjú láti ka kí ni àwọn kan tí máa ń jẹ́ kí ìwẹ̀ yìí ọjọ́ ọ̀ràn yà á ti parí àwọn kan mẹ́fà tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn yà orí mi tí adé òun náà ni àwọn nǹkan tó ṣe pé afẹ́ká wọ ìwẹ̀ yìí fún ṣùgbọ́n kí èso ọ̀ràn yẹn afẹ́ká wọ̀ ẹ́ ní ti súnà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò ní í jọ́ràn yẹn bí àwọn ìbá ṣàlàyé lọ. lára ìgbà tí afẹ́kí àwọ ìwẹ̀ ètò ọ̀jẹ̀ kọ̀m̀pléètì ìwẹ̀ tí ọwọ́ àníbàmù sí bí anábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé rẹ̀. ó ní àsìkò àìsí nígbà tá a bá fẹ́ lọ sí àìsí afẹ́ kí a wọ ìwẹ̀ yìí náà ṣùgbọ́n ẹjọ́ bá lọ sí àìsí tí ọ̀wẹ́ iye ọ̀sẹ̀ gbé bọ́yá kò ní nítorí yàtọ̀ sí àwọn tá a sọ lọ ní oṣù tó lọ nù àwọn ìdá sọ lọ yẹ ti wẹ̀ bọ́ bá irú ẹni bí ò ní ṣùgbọ́n èyí ó fi gba aládàáni yóò fi tẹ̀lé súnà níbi wà Muhammad sallallahu alaihi wasallam tó ká lọ sí àyìn afẹ́kẹ́ yòó wẹ ìwẹ̀ yìí. níbàámu sí pé àwọn àwọn wà padà gbà wáyé pé máa ń tó lọ sí àyè. lára àgbà a ká látòkè délẹ̀ tí ò ní yá sí pé èèyàn ṣe àlùwàlá ó ní ìgbà tí ìgbà fẹ́ gbé ẹ̀hán nígbà tí ní ẹ̀hán mu ní pé a rí pé sábà fẹ́ kírun a ní sọ̀tìbí rọ́jòlẹ̀ ẹ̀hán yẹn ni pé ọlọ́wọ́ akpárùtẹ̀ yóò ṣe tó yá sí pé bẹ́ẹ̀ bá ti lè ṣe báyìí kò tó lè sọ̀rọ̀ àbí kọ́ máa wọ ọ̀tún kọ́ máa wọ ìmá nígbà tí ní ẹ̀hán mu ní pé kí nǹkan ti wọ̀ ó dé wọ̀ bí ọba ti ṣe Allahu Akbar kódà bí wọ́n ṣe kọ́ mà èèyàn lè sọ̀rọ̀ èèyàn lè pa fún rẹ̀ kò sí sẹ́yìn lè ṣe ìwádìí máa sọ pé Allahu Akbar tó ṣe tẹ̀síbírù tẹ̀síbírù alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe yẹ gbogbo nǹkan tó ń lẹ́tọ̀ fún tẹ́lẹ̀ ó ti dè wọ̀ kò lè sọ̀rọ̀ má kò lè jẹ má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti wà nínú ìròyìn bẹ́ẹ̀ náà lọ fún umra àti hajj ìyẹn là ń pè ní alẹ́ ihram sẹ́yìn àgbẹ̀ ihram asọ́tọ̀ àrí sáwọn alálàjì máa ń wọ̀ yẹ òun kọ́ ní ihram èyí tó jẹ́ ihram gẹ́gẹ́ ó ní kéèyàn ti labbaik umratan yẹn ni pé kéèyàn ó mú wá lánìyàn yìí pé òun ti sẹ́kí ó ti wá tó ṣe umra àbí wọ́n fẹ́ ṣe labbaik hajjan kéèyàn ọmọ wa láti ẹ̀yìn pé òun ti wọnú gbé hàn tí ẹ bá ti lè wí gbólóhùn àwọn kẹ̀kẹ́ ti wà tó ti pé ọlẹ́tọ̀ fún tẹ́lẹ̀ tí ọlẹ́tọ̀ mọ́ tẹ́lẹ̀ ọlànfààní láti gé ìkànnà rẹ̀ tẹ́lẹ̀ ọlànfààní láti lè fi nǹkan olóòórùn sára tẹ́lẹ̀ ọlànfààní láti lè gé èyíkéyìí irun níbi tí ọba wà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wọ́n gbé làbáyé ká ọmọ rẹ̀ tẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ti máa àbọ̀fẹ́fẹ́ làbẹ́yìká hajj ìyẹn ní pé mo ti bẹ̀rẹ̀ ṣe umra àbí mo ti bẹ̀rẹ̀ ṣe hajj ọ̀lẹ́gbẹ̀ báwọn kan yẹn mọ́ ìyẹn là ń pè ní ẹ̀kọ́rọ̀. ìwẹ̀ kan wá wà fóun náà tó ṣe dé kátó gbígbóná yìí àfikáwẹ̀ ní ti tún náà lẹ́yìn wọn mahammed sọ́mọ́ wọn wà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó ṣe nítorọ̀ yẹn. kílẹ̀ rí rẹ̀ ó ní hadith ìfi zayd ọmọ abdallah tó ń sàwà ó ní pé ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam تجرد لإهلال دي واقتفل إنه سنن الترمذي قولي النبي محمد صلى الله عليه وسلم قولي لا يضيفي إما توقيت إحرامه يسكت من لبيك عمره àbí làbẹ́ ìdáhájà nígbà tó fẹ́ ṣe ànábì fọ́ aṣọ lẹ́yìn sí ọwẹ́ yẹn pé ọkọ̀ọ̀kọ̀ wẹ̀ síwájú kí ó torípé hajju alkiran ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam so ẹ hadithi yìí sọ̀wọ́ nínú sunan tàbídì ọjọ́ pé wáyé pé lára àgbàtà to ma n wẹ ìwẹ̀ a máa ń wẹ̀ lápàdà sàlàyé bó láti wù ní òun náà nígbà wo nígbà tí a ti sunna tí ọ̀wẹ́ èyí ò túmọ̀ sí pé bọ́yá hajj rẹ̀ sí àbí umra àbí kò jẹ́ umra rẹ̀ ọ̀wẹ́ pé kò ní gbalada nǹkan yẹn. lára ìgbà tí a tún fẹ́ ká wẹ̀ ní ti súnà yàtọ̀ sí tọ́ra yẹn sí adìka lọ ó lè gbà tẹ́yà fún wọnú mọ́kà torí pé ìlú mọ́kà ààyè alápàlẹ́ ààyè tó lóore jù lórílẹ̀ ayé ni ìyẹn fà á lọ́wọ́ jẹ́ sí pé ká tó wọbẹ̀ tó bá rọrùn fún yàn kéèyàn tó wọnú mọ́gà bíbá pé èèyàn fẹ́ wọnú Ìbàdàn nísìn kọ́ wa níbo ni káfí bífọ́ ká tó dé mọ́níyà yìí akíyẹlé tó kó dúró mbẹ̀ àbí bífọ́ akíyẹlé gan kó dúró mbẹ̀ láti dá sí pé yọ wẹ̀ kó tó wọnú Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ̀nyẹn náà ṣe rí kéèyàn tó wọnú mọ́kà rárá. إيان وين نجي سنة نبوة محمد صلى الله عليه وسلم كلا ريري مولا إبن عمر في النافع قلتي لا يقدم ما كان ابن عمر يقدم ما كان ابن عمر يقدم ابن عمر إلى مكة إلا بات بذي سوره ثم يصبح بها حتى حتى يصبح ثم يغتسل ويدخل مكة نهارا وقال رئيس النبي صلى الله عليه وسلم فعل ذلك أنت ابن عمر عبد الله بن عمر قلت ما يقدم إلى مكة إلا بات بذي سور kò ní wá sí maka ìyẹn ibnu umar tàbí pàtàkì ní ìtọ́gbà ọ̀pọ̀lọpọ̀ àdéhùn wa kò ní wọ inú ìlú maka kọ́wá sí ìlú maka àfi kó ṣe àsìkò ìgbà tí ó dé sí yóò máa jẹ́ di ọwọ́ ọ̀rọ̀lẹ́ níbo ni dúró sí tó wọnú maka di ìtura àyíká wọnú maka àyè yìí ni dúró sí títí sílẹ̀ òfin sílẹ̀ ìbẹ̀lẹ̀ ó sùn sílẹ̀ bá ti wá má yọ wá wẹ̀ yọ tètè wá wọ náà ló mọ́kà ní ọwọ́ ìyálẹ̀gbà lọ́sàn-án. Ibn Umar wa sọ pé bóun ti retí àlejò wa Muhammad sallallahu alaihi wasallam tó ti náà nìyẹn. Ìtòfi ni Sọ́mà tí ó fi lè fi àdàdà òní pé a sọ pé irú ìlú Mọ́kà ojú wá sùn. ní irú àfihàn sáwí yẹn tó kó débẹ̀ níbi ọwọ́ ọ̀rọ̀lẹ́ kó sòdíjọ́ kejì kan kásùbà ọwọ́ awẹ̀ kó tó di pé ọwọ́ náà bàdà bí àtìlẹ́ ìjọ ọmọrù ti máa ń ṣe ní tó sọ pé alẹ́ wọ Muhammad sallallahu alaihi wasallam kò sì bẹ́ẹ̀ àti pé tó bá rọrùn fún yẹn náà kìí ṣe àwọn ìta àtọlọ síwájú yẹn nítorọ̀ àyàn nìkan lèyàn máa ń wẹ ìwẹ̀ yìí fún bí kò ṣe pé a máa ń wẹ báyìí náà lára gbàgbà tó máa ń wẹ ìwẹ̀ yìí ó nígbà ìyẹn fún aládàjìlẹ̀ o tí ọba fẹ́ tó lókè àràbá torí pé wọ́n gbà wá látọ̀dọ̀ ibn umar bákan náà tó jẹ́ mọ́wúlá rẹ̀ náà fẹ́ pé ibn umar ọmọ jẹ́ sí pé la yuhrimu illa an ولا يدخل مكة إلا أن يكتسب ولا يقف بعرفة إلا أن يكتسب إذا عمر جميع ساعة الصلاة كنت إحرام أي بقوة كنتني ولو ما إلا ولو مكة أي بقوة أي بقوة كنتني ولو كعرفنا أي بقوة إذا ní pé إتي ìtì ọ̀dà òun náà ní pé tí ìbá wà lókè àràfá kéèyàn wẹ̀ ìyẹn ti rọrùn gan-an torí pé kò síbi téèyàn wà lókè àràfá tí ò ti sí àyè tó ti lè wẹ̀ ní rọrùn bí sílẹ̀ tí ò ní ìdí fún fún rárá ìyẹn rọrùn lẹ́ni tàbí ìbá fẹ́ wẹ̀ kéèyàn ó ti bẹ́ẹ̀ lára nǹkan tí ó rìn lọ láti ọ̀dọ̀ ìkà lára nǹkan tí a tún fẹ́ ká wẹ̀wẹ̀ yìí ní títí ti ọ̀ràn yẹn náà ni o òní ìsọ̀ràn yẹn tí ẹ̀ bá tún má ìyàwó ẹ̀ síwájú kọ́tún ajá sí pé bọ́yá wọ́n tún mára wọn láti fi wé sí wọ́n tún wá fẹ́ tún mára wọn èdè afẹ́kọ̀tẹ̀ yìí pé síwájú ìdúmọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn kọ́ wọ ìwẹ̀ tó àyíkẹ́wẹ̀ kò ní jẹ́ yẹn kò ní ọ̀ràn

tí nǹkan bá jáde láàrin lókù nípa mo tún bí a fi ṣàlàyé lọ ní oṣù tó kọjá. ẹ̀rí léyìí ní kí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam níbi Aisha radiyallahu anha tí ó ti gbọ́ ó ní bí نقل النبي صلى الله عليه وسلم فقال أصلى nà قلنا لا هم ينتظرونك يا رسول الله ثم فقال النبي صلى الله عليه وسلم دعوا لي ماء في المقدار ففعلنا فاتصل النبي صلى الله عليه وسلم فذهب لينوء ثم أغمي عليه ثم أفاق فقال أصلى الناس قلنا لا هم ينتظرونك يا رسول الله لي ààrẹ tí a nẹ́bí صلى الله عليه وسلم tí ó fi kú ní inú ilé ayé yìí. ìyẹn wá ń ṣàròdì ọlọ́wọ́ àlẹ́ àwọn onífẹ́ alẹ́ wa Muhammad sọ́kọ̀ Muhammad sílẹ̀ ààrẹ yìí ó ti ó ti wọ ọ̀nà rẹ̀ gan. ṣùgbọ́n nǹkan méjì lásàkéèsì nínú àdéhùn yìí àásàkéèsì bí ìrún ti pàtàkì tó lẹ́mìí alẹ́ ti Muhammad sílẹ̀ tó ti mọ́ yẹn ṣe jẹ́ pé ààrẹ yẹn dábúlẹ̀ tí débi wípé ó fìn bí àlẹ́bí ṣe ti dé kí ni kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ torí pásítọ̀ òun ti tó àwọn èèyàn sì ń retí rẹ̀ nínú mọ́sálásí nípa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àtúntàlànà táwọn èèyàn ti kírun bí ìyàwó aisha rọ́jì ọlọ́wọ́ àná ó ní pé òun sọ àwọn sọ fún àlẹ́bí wa Muhammad sọ́lọ́ àdìsílẹ̀ ń pé náà ó mi ẹ̀sẹ̀ dẹ̀rọ̀ òde pé wọn ò tí ì kírun wọn ì kí lànà yìí tó tọ́lá lè wọ́n náà ṣe lẹ́yìn ìgbà tó ti dákú tẹ́lẹ̀ tó ti yí padà ànábì sọ pé kí wọ́n lọ gbé omi wá fún un wọ́n tọ́jú omi fún ànábì wá wẹ̀ nígbà tí ànábì wẹ̀ ọ̀hún ọwọ́ abẹ́ gbìyànjú láti kí kó tó máa lọ mọ́sálásí pẹ̀lú nira sábà pé pé záàbàlì yẹn náà ìtumọ̀ rẹ̀ ń pé èèyàn fi ìlera ṣe nǹkan tí ọ̀lágbára láti ṣe bí àlejò ṣe fẹ́ máa dìde láti pé ọlọ mọ́sálásí mo tó ti fi ń tì nìyẹn. Bádẹ́bí sọ́kọ̀ láàrin tó náà ti fi tuntun dìde padà báyìí ní tuntun kọ́kọ́ béèrè ní pé àtọ́lẹ̀lẹ́ sí àwọn èèyàn ti kírun bí ìyàwó Aisha rọ́jò yẹn lọ́wọ́ àrẹ àwọn ní pé náà ń bí ẹ̀ tẹ̀lé o. Wọ́n èyí sì kírun wọ́n sì fi kéde o wọ́n sì rí ti ẹ̀ náà. Àlejò ànábì wẹ̀ nígbà tó wẹ̀ tó tún fẹ́ gbìyànjú láti rí pé kó tó tiraka lọ́mọdálásí ànábì tó fi. ó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó wá sọ yìí pé kí wọ́n lọ sọ fún Abubakar rọ́bì ọlọ́hu àjò yìí pé mo kírun fáwọn. a rí pé hadithi yìí ó kó yẹ wá pàtàkì bí òtítọ́ pẹ̀lú bí nira ti fún àlejò sallallahu alaihi wasallam tó ó sì tó ń gbìyànjú láti ṣe kéde láti lè fi ọ̀run. ẹlẹ́ẹ̀kejì òní pé afẹ́ tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ síyàn kọ́nà ọba kọ́sà àná wa níbẹ̀ kọ́ wẹ ìwé ọ̀ràn yẹn. lára àgbà tí a tó fẹ́ ká wẹ ìwé yìí ìgbà èsì nítorọ̀ yẹn ó ní obìnrin tó ní àwọ̀ ọ̀dà yẹn pé táàbì tí máa ń ṣe nǹkan oṣù rẹ̀ ti rí kọjá ìṣẹ̀lẹ̀ sì tún kọ̀ǹtínú gan di àárẹ̀ ó ti kú òní nǹkan oṣù irú ẹni bẹ́ẹ̀ afẹ́kọ̀tì pé pẹ̀lú òrùn kọ̀ọ̀kan o kọ́ máa wẹ̀ ṣùgbọ́n kí èsì nítorọ̀ ó tún pẹ̀ síwájú kó tó ká ìlà kó wá fi kí àlásàrì tó bá ti mọ́gírì ó tún wẹ̀ kó tó fi kí ìṣe àpàdà sàlàyé lẹ́yìn ìgbà tá a bá débi àlàyé nípa nǹkan oṣù. ṣùgbọ́n ìta nílò mi ni pé ẹ sí àwọ̀ ọ̀dàtẹ̀lẹ̀ títà gbélé ìṣe háàdọ̀ tó ti pé ẹ̀jẹ̀ táwọn wá tó ti di àárẹ̀ máa lọ́wọ́ sọ irú ẹni bẹ́ẹ̀ afẹ́kọ̀ọ́ ti pé kọ́ máa wẹ̀ fún irun kọ̀ọ̀kan eléyìí ni díẹ̀ nípa ìgbà tá a tó máa ń wẹ ìwẹ̀ yìí yàtọ̀ sí àwọn àsìkò tó jẹ́ ọ̀ràn yẹn sí àtúntìwájú. lẹ́yìn rẹ̀ wá ní apá wa tẹ̀síwájú láti sọ pé ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ yìí kí ni nǹkan tá a gbọ́dọ̀ wẹ̀ bẹ́ẹ̀. ìwo lọ́jọ́ ọ̀ràn yẹn tó ṣe pé ẹ̀ríkẹ́ àlùwàlà tá a máa ń ṣe àti sàlàyé lọ ìwo ní ọjà sí pé tí ẹ bá fi ilẹ̀ tí ò ṣe ọ̀làlùwàlà èwo ló sì já sí pé tẹ́yìn bá fi ilẹ̀ wọlé kò ní gbalá dání àti ṣàlàyé àtìyànjú eléyàn nínú àlùwòdò bẹ́ẹ̀ náà ló ti wà nínú ìwé ọ̀ràn yẹn yìí déédéé gbogbo èyí tá à ń wẹ̀ iná lọ́jọ́ ọ̀ràn yẹn tó dé pé téèyàn bá wẹ̀ ìwẹ̀ ìyẹn lọ́kọ̀ọ́ yẹ pé àwọn àbá àti àdáyẹn rí ló jẹ́ èyí téèyàn gbọdọ̀ má ṣe bẹ́ẹ̀ ìwọ ló sì já sí pé téèyàn bá fi ilẹ̀ láì ṣe àwọn ẹgbẹ́ kò ní gbalá dànù ẹni àbá àfikẹ́ tó wá dé tó ní pé òróòdò òhàmtún fàṣẹ́nuwò èrò lẹ́kẹ̀ wà ó mà kó lẹ̀ ìsìn ìdìmọ́ wà lókè. ó ní òróòdò òhàmtún èyí tó jọ́ra àyà ní tọ́ gbọ́dọ̀ sí nígbà tó bá fẹ́ wéwèé ọ̀ràn àyà márùn-ún ni nínú mọ́sáàbù wo nínú mọ́sáàbù Imam Malik márùn ni tó ṣe pé márààrún yẹ tó bá ti pé ìwẹ̀ rẹ ó dúró déédéé tí ọba ti sì kálẹ̀ láì ṣe níbẹ̀ ìwẹ̀ rẹ ò dúró pé bá tẹ̀rùn kò nírun fòròdòwò hamson fàtẹ́nuwí bùsùlákà èyí tọ́jú ọ̀ràn yà nínú àlùbọ́sùlò márùn ni àkọ́kọ́ fàtẹ́nuwé gòsìláṣà àníyàn gbọ́dọ̀ wà fún ọ. ìtumọ̀ ẹni pé kéèyàn ó ní omi nílé swimming pool àbí ọkọ̀ sínú òjò lápẹ̀júwe òjò wa pa tó sì ti ní jánábàlá òjò kan pa ni kì í ti kọ́lá níyà fún fẹ́ wẹ̀ irú ẹ̀ lébẹ̀ kò lè fi irú ẹ̀ bẹ́ẹ̀ kírun kí lọ́pàá torí pé òjò pa ni kì í ti pé. ọkọ sínú òjò lánìyàn wípé òun fẹ́ ofe ọ̀ràn yẹn ọyàtọ̀ sí pé tọ́wọ́ bọ́ sínú òjò lánìyàn kó ń fẹ́ wẹ̀wẹ̀ ya yẹn ìyẹn àbí ọkọ sínú odò lánìyàn wípé òun fẹ́ ofe pé àwọn ah, mọ̀tì ẹ̀ ní tẹ́nubàlà torí pé kò sí àníyàn fún ìtumọ̀ ẹ̀ ní pé tí ìwé ó fi lálàáfíà tí ó fi dé kírun tí ó fi lẹ́tọ̀ọ́ láti lè fi kírun yálà jánúrà lèèyàn nílé o àbí nǹkan oṣù lọ́fẹ́ wẹ̀ nítorí rẹ̀ ní o níbàámu sí bí àfihàn yìí lọ àníyàn gbọ́dọ̀ wà. kílẹ̀ rí eléyìí ó ní hadith àníbi wa muhammed sallallahu alayhi wa sallam ló rẹ̀ pé ìnáma àmàlú bí nìyẹn. وإنما لكل امرئ ما نوى حديث البجمل يعني كي إذا كان سواء بين نلادا nínú ṣẹ̀ríà èèyàn ó ṣe pẹ̀lú gíní pẹ̀lú àníyàn ìyẹn ni ogun ló fún àwọn onímọ̀ sọ pé ẹni tí ọba ti láníyàn síwájú kó tó wẹ̀ ìwẹ̀ rẹ̀ pé ṣùgbọ́n àwọn alàhànàfíyà jẹ́bi ìṣe nípa ìṣe á tí ìyàpọ̀ ẹnu bá wà nínú iṣu kan á sì mú ẹ̀rí ń kálukú wá lẹ́yìn rẹ̀ láwàá sọ ìwọ lẹ́yìn ẹ̀rí rẹ̀ tẹ̀sán. nínú mọ́sáfóró àwọn alhànàbíyà àwọn gbà yí pé kéèyàn ńlá léèyàn kì í ti má tẹ̀lé. ìtumọ̀ ẹni pé ẹtọ́ ní sábẹ́bà láti ibi tó ti á ń bọ̀ tó ti jáde òjò wa rọ̀ wá pa á ọ̀pá gbogbo arẹ̀ pé kò sáàyè sí omi òde lẹ́yìn ìgbà náà lọ́wọ́ rántí pé àwọn mọ̀ ní jẹ́nẹ́bà pẹ̀lú pé ó dúró ti pa síwájú òun ó sì lè ṣègbè ó lè fi kírun lọ́dọ̀ àwọn wo lọ́dọ̀ àwọn àlàkànàbíyà torí pé àwọn ọ̀gbà yìí pé àníyàn jẹ́ májèlú. sílẹ̀ rí wọn ní pé wọ́n ti pé ebi tá ní ìsìn náà ní kọ́wé ó sì ti ṣe ó ti ṣe gíní ó sì ti wẹ̀ so nígbà ó ti lé wẹ́hún ó ti parí nù ṣùgbọ́n yẹ̀ wọlé kí ló dé tí òfin wọlé ó ní hadith clear ta ti sọ nísìn látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa. ìsáwọn ti lọ síbẹ̀ ní pé ẹ̀rí pé ìwẹ̀ táwọn ẹ̀yẹ kò sí yàtọ̀ ẹ̀ sí ìwẹ̀ pé mo fẹ́ lọ síbi iṣẹ́ tí kí n wẹ̀ kò sí yàtọ̀ bẹ́ẹ̀ àyè bẹ́ẹ̀ ni. so ṣùgbọ́n tí ó ṣèyàtọ̀ rẹ̀ làníyàn àti ó ṣe ìyàtọ̀ yìí pé èèyàn wẹ̀wẹ̀ ọjọ́ náà yàn èèyàn sì wẹ̀ fún yìí pé mọ̀ ń lọ bí sẹ́ àbí mọ̀ ń lọ tóbi ní tí ó ṣe ìyàtọ̀ ẹ̀ ní kíni kò náà làníyàn tó àníyàn yẹ àti mọ́tẹ̀mọ́ ìlọ́jẹ lè tọ́tẹ̀ sùn ìyẹn mọ́tẹ̀mọ́ àkọ́kọ́ fòròdòwò hamsun fàtẹ́nuwò yẹ̀wò lákàá. وعم كل الجسم بالماء ألا تجنوا وعم كل الجسم بالماء ẹlẹ́ẹ̀kejì nínú ìtí èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tó bá fẹ́ wẹ̀ pé tí ọba ti lè ṣàkíyèsí báyìí kò lè dé òun ní dé omi kò sí ààyè kan lórí ti ààrẹ tómi ò ní dé. kò sí ààyè kan ní orí ti ààrẹ o tómi ò ní dé lẹ́yìn ìgbà tí ọba ti ìyẹn lọ́mọ yẹn pé àwọn àfa máa ń fi àkíyèsí síbi àwọn àyè tó yí ọ̀sá pamọ́ tó ṣe é ṣe kéèyàn gbàgbé ẹ̀ bí ibi òmù níbi àárín mú àárín méjì mú. tó wọ́n máa ń pàkíyèsí sí pé nígbà tí ìbá ń wéwè ọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ ṣàkíyèsí pé gbogbo àwọn ibi tó pamọ́ yẹn níbi omi gbọ́dọ̀ sí torí pé wọ́n tẹ̀ wọ́n ni. síbì kan bá fẹ́ kù kódà ọmọ àgbà ti ju bí orí ìka lọ bẹ́ẹ̀ bá kírun pẹ̀lú ẹ̀ kò ní rùn kí lè rí rẹ̀ ó lè hadithi ìyàwó Aisha ọlọ́wọ́ àná ó wà nínú sọ́yìn Bukhari àti sí. ó ní pé káàmù nàbí sallallahu alayhi wa sallam ìdá àràdà an yẹtẹsì yẹbdà ó fà yẹtẹsì yàdá yìí ثم يفرغ بشماله بيمينه على شماله فيغسل فرجه ثم يتوضأ وضوءه للصلاة قلت يا نبي ومحمد صلى الله عليه وسلم طبعا سيوي ورايا يلا ní ti jánábà bí ìkànnì tó fẹ́ wẹ ìwẹ̀ ìta ń bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ní yọ ọkọ̀ọ̀kọ̀ wẹ ọwọ́ rẹ̀. Lẹ́yìn ìgbà náà yọ wá fi ọwọ́ ọ̀tọ̀ rẹ̀ da omi sí ọwọ́ òsì ya ọ wẹ ibi tí nǹkan ti jáde tọ́jú nǹkan ọmọkùnrin. ìyàwó àyíṣà ọ̀dí ọlọ́wọ́ àyíṣà ó tún tẹ̀síwájú ó lẹ́yìn ìgbà náà yàtọ̀wọ́ dọ́wọ́ àlẹ́sọ̀lá ànábi sọ́gbọ́n wà wà rẹwà sẹ́dà yọ wá sí àlùwàlá bí yẹn ti máa ń ṣe àlùwàlá fún ìrun tó máa ya kó lò náà. فيدخل أصابعه في أصول الشعر حتى إذا رأى أنه قد استبرأ حفن ثلاث حفنات على رأسه ثم يفيد الماء على سائر جسده ثم يفيد على سائر جسده ثم يغسل رجليه قلت يا نبي محمد صلى الله عليه وسلم ليس ti wá sọ̀dọ̀ yóò wá mú omi yóò fi débi ìsàlẹ̀ orí ẹ̀ yóò ya orí ẹ̀ tí omi ò fi lè dé ibi ìsàlẹ̀ orí ẹ̀ tí yóò wá bu omi sórí lẹ́ẹ̀mẹ́ta. lẹ́yìn ìgbà tí ọba ṣe eléyìí tán yóò wá da omi sí gbogbo ìta nílò gànà yóò dá mi sí kíni o yóò dá mi sí gbogbo ara yòófin èdò ìmọ̀ àlàáfíà ìrìn jẹ̀fẹ̀. yóò da omi sí gbogbo ara eré àkọ́kọ́ nù. eré ẹlẹ́ẹ̀kejì ó ní ìgbà tí ìyá wa ó mú Ummu Salama radiyallahu àyíká tó béèrè lọ́wọ́ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam yìí pé ana mìíràn sí inni imra'a ashuddu ظفر رأسي أفأنقذه للجنابة قال النبي صلى الله عليه وسلم لا إنما يكفيك أن تحصي على رأسك ثلاث حفيات ثم تفيدين عليك فتشهرين النبي صلى أم سلمة رضي الله عنها ọlọba ìyá ọlọba anabi sọlọ àlùfẹ náà dé èmi o mo máa ń kó irun mi ní nítorí yìí pé yóò wá ń pọ̀ tójú kan náà báwo obìnrin ti máa ń ṣe irun wọn yẹ pé pé wọ́n lè ti sọ́nà mẹ́ta ó máa ń pẹlẹ tí tó bá fẹ́ wẹ̀ fún jánábà tó nídìí kó wò ó èyí tó ní ti yẹ tó nídìí kó wò ó tú ọ̀yàtọ̀ sí ti rọ́bà á rẹ o. àníbi sọ́ńdọ̀ láàlú sọ́nà ń sọ ńlá ó nídìí kí ọjà rẹ ẹ́ bí kò sí pé sọ wọ́n kò káàtà sí ni pé o fi omi rẹ orí rẹ lẹ́ẹ̀mẹ́ta kó wá da omi gbogbo ara so ọ̀rọ̀ tí ànábì sọ́kọ̀ bá wà lọ sẹ́nà tó sọ pé ìyàwó ọmọ sọlámà yẹ ó jẹ́ kó yẹ wá yí pé tí èèyàn bá fi ààyè kan lẹ̀ sí omi òde nígbà tí ń wẹ̀wẹ̀ ọ̀ràn yà ìwẹ̀ rẹ̀ ọ̀làlàfíà torí pé ànábì sọ pé ìnáná yẹ fi ìdí yóò tó ọ òní nǹkan tí ń bọ̀ yìí lọ́sìn ni pé tí ọba ti dé ìwẹ̀ rẹ̀ kẹ́ni ọ̀làlàfíà díẹ̀ sí ní kò sí ìyapa ẹnu kankan lọ́dọ̀ àwọn onímọ̀ yìí pé gbogbo ara pátá ìlòmí gbọ́dọ̀ sí. ó di mélòó báyẹn ó di méjì. فروضه خمس فتنوي غسلك وحكم كل الجسم بالماء واتلك إلى حكام واتلك التلك lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn gbà yí pé tẹ́lkù ọ̀ràn yẹn ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn ò lè sí omi báyìí omi sáwà yẹn kọ́kọ́ sábẹ́ rẹ̀ omi wa máa dàtí lórí tómi wa ti dàtí lórí náà ó sì dalè lọ́dọ̀ màlìkíyà ìwé rẹ̀ ọ̀nà àlàáfíà kí ló gbọ́dọ̀ sí máa ọgbọ́dọ̀ máa fi ọwọ́ go àrè kọ́mọ̀ síbi ká sí ọwọ́ òní dé níbi oríkèé ara ní ẹ̀ láti ní àjẹlù àwọn tó sọ òun náà ní màlìkíyà á sì rí kéńtà tá a sọ̀rọ̀ àlùwàlá náà ìtì wọn sọ bí àlùwàlá náà ni. ṣùgbọ́n jumhuru ulama èyí tó ń pọ̀ nínú àwọn onímọ̀ lọ́sẹ̀ pé tó o bá fi tẹ orí rẹ sí ibi omi àbọ̀ wọnú omi olúwẹ̀ẹ́bẹ̀ ọba àmọ́ gbóra tómi bá láti lè dé èyíkéyìí gbogbo ara rẹ òtútù ọba àmọ́ gbó kílẹ̀ rí àwọn tó sọ yìí pé ọ̀wá bùkátà tó kọ́ fọ́ bu ara kó mi ọ́ láti dé ara ẹ̀yìn ó ní hadith umu salama ti mọ̀ mú wá nísìn nígbà tó lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó béèrè lọ́rẹ̀ nípa báwo ni yóò ti ṣe nígbà tó bá fẹ́ wọ ìwé yẹn yìí anabi sọ pé ìnáma yẹ fi kí àǹtá fi àlàra sí kí fẹlẹ́ fẹ́ àfẹ́yà tó mọ̀ tó fi ìdí ìnà àlẹ́ yìí nítorí wọn bùkátà sí ni pé kó o fi omi rin orí rẹ lẹ́ẹ̀mẹ́ta kó o sì da omi sí gbogbo rẹ ànábì òfin fún yín pé bàbá wa dà sára ọgbọ́dọ̀ sí ni ọgbọ́dọ̀ kú. ṣùgbọ́n àwọn màlìkí àwọn tó ṣe kò sí ti jẹ́ pé tí wọ́n bá tó ṣe yẹn wẹ̀ ìtumọ̀ ẹ̀mí kó ṣe kí ni ọkọ̀ gbòòrà ṣètò sọ ni kò rí bẹ́ẹ̀ èèyàn lè lúwẹ̀ẹ́ tí ò ní kọ́ gbòòrà kí ni àwọn gbèé. ọwọ́ ẹ̀ náà ni sọ ìtàwọn rí nu wípé wọn yé séèyàn wẹ̀ kí wọn fẹ́ pé fúláàdì sàtàlà lágbájá wẹ̀ o ìtumọ̀ ẹ̀ ní pé ọjà mi sára ó sì fi ọwọ́ gbó ṣùgbọ́n àyè ṣe àṣàhì èyí tọ́jú àṣàhì ní pé wọn a máa sọ pé èèyàn wẹ̀ kódà èèyàn máa fi ọwọ́ gbóra jùlọ adókè tí a nàbì sọ́kọ̀ ọlọ́hàbì sọ fún yìí pé. sọba má ti dami sára ó ti sékéde o ó ti dúró. ìyẹn kan ló fi jáde pé èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé bẹ́ẹ̀ èèyàn bá àmọ́kọ̀ gbóra wọ́n tẹ orí fábẹ́ ṣáwà kí omi ọ̀dà sí lórí àbí kó lúwẹ̀ẹ́ láì ṣe wípé ọmọ gbóra tòkòtìtò àbí kọ́kọ́ sínú òjò bọ́yá ẹni tí ọ́fẹ́ǹsì rẹ̀ nísìnyí tó jò rọ̀ tó ike yìí tó wọ́n ṣe máa fi fani nínú kànga tó sì bọ́ sínú òjò tó sì pa á láníyàn kọ́ fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àbọ̀ fẹ́ wẹ̀wẹ̀ nǹkan oṣù òtítọ́ pẹ̀lú èrè tí a sọ sẹ́nìtì. nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí àwọn màlìkí àkànù tó ṣe pé méjì lọ́wọ́ lébẹ̀ ẹ̀yọkọ̀ ṣẹ́kẹ́ni ẹ̀yọkọ̀ wọlé. ẹlẹ́ẹ̀kẹrin táwọn kà pé èèyàn gbọ́dọ̀ tó ṣe nínú wẹ̀ tó ì وخلل الشعر يبرق أول يا يروي débi pé omi ò fi dé ìsàlẹ̀ orí àlàyé wà dé yẹn torí pé gbogbo àwọn onímọ̀ ńlọpanupọ̀ lérí pé omi gbọ́dọ̀ dé ìsàlẹ̀ orí bákan méjì ni tí pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá kó irun ṣùgbọ́n tó ṣe omi lè dé ìsàlẹ̀ orí wọn wá bùkátà sí kí wọ́n tù. ṣùgbọ́n tó bá ti pé omi ò ní sísàlẹ̀ orí yálà obìnrin ni o àbọ̀kùnrin ni o nírun rẹ̀ ń gbé wọ́n yóò ti fi gọ́ọ̀mù mú lábẹ́júwe nǹkan ti dà sí lórí omi ọ̀wá ní lè dé ìsàlẹ̀ orí ẹ̀ nǹkan tí ó kọjú kómi ó dé orí ọ̀ gbọ́dọ̀ ṣe kí ni ọ̀ gbọ́dọ̀ mú kú ìyẹ́ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ yìí ló fi sọ pé wàkálẹ́ lè ṣàrà kí sì lè rí rè a rí pé nínú hadithi ìyàwó Aisha radiyallahu anha tí mo kà tán ó ní pé thumma ya'khudhu al-ma' fayudkhilu asabi'ahu fi usul ash-sha'r pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò mú omi yóò wá sí ọmọ níka rẹ̀ bọ́ ìkìlẹ̀ orí ẹ̀ ìkìlẹ̀ orí fi lè ìròyìn ànábì sọ́gbọ́ àlùfẹ́lá ni pé irun rẹ̀ ọmọ sílẹ̀ ni ànábì máa fi irun rẹ̀ lẹ̀ ebi pé irun rẹ̀ a máa fẹ́ débi débi díẹ̀ sọ́gbọ́ náà wà lẹ́yìn wọ̀sẹ̀lẹ̀. so ànábì yóò wá sí kí ni yóò wá fi ìka rẹ̀ ló ti bọ́nú irun yẹn kó fi yájú pé omi ò fi sílẹ̀ àti pé ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n sọ yẹn náà ọ̀wọ̀ ni wọ́n kálẹ̀ lè ṣàrọ̀ ẹlẹ́ẹ̀karùn ní pé wàwáálí kàlùwòdò mo wà látòyẹ ẹlẹ́ẹ̀karùn ó ṣe ní sísẹ̀ǹtẹ̀lé ni bá a ti ṣàlàyé ẹ̀ níbi àlùwàlá bó láti ṣàlàyé bí àlùwàlá ni pé ò ní sí àlùwàlá nísìnyí kó débi ojú kọ́rẹ̀ rẹ̀ wá dé kẹjọ á sọ̀rọ̀ bí ọgbà ṣẹ́jú lẹ́yìn ìgbà náà kó tó wá padà síbi àlùwàlà akọ́lọ́ máa kọ̀ǹtínú rárá. pẹ̀lú pé àti àlàfo ti wà láàrin ibi ayé bíi tó dé tí bàbá ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ohun tó ti ti pẹ́ ṣé pé oríkèéjì ó ti gbẹ èyí tó ṣe gan yóò ti gbẹ. ọ̀hún ṣe tún àdìwàlá mi wọ́n wá ní pé báwọn ti sọ níbi ìsàlùwọ̀ náà bẹ́ẹ̀ náà ni níbi ọ̀ràn ìwẹ̀ ọ̀ràn yẹn náà ọbẹ̀ èèyàn bẹ̀rẹ̀ ìwẹ̀ ọ̀ràn yẹn lomi bá dànù ọ̀sẹ̀ wà bùkátà sí kọlọ sínú odò láti lè lọ pa míì omi míì tí ó fi wẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà tó gbé omi dé omi àbí bẹ́ẹ̀ kọ́ àsìkò tútù ni. ó gbómelé náà lára àwọn ojúpàdà tó fi lè gbà wá nìyẹn ó ti gbómelé náà ó ti wá ń wẹ̀ lọ lómi bá dáná ṣẹ̀fẹ̀ yóò tún wá gbé omi bí ìlú náà ni ibi tó ti ń rán ní kẹrosíì kankan mọ́ra wọn báyẹn tó eh, ọjọ́ ti lọ gbómi kó lè máa kọ̀ǹtínú lọ́mọ. ìyẹn lọ́dọ̀ àwọn màlìkíyà tí àwọn àlàfíà náà ti wà pẹ̀lú wọn níbẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àṣàfíyà àti àwọn àlàhànábílà àwọn gbà yí pé mo wà náà kì í tọ́ra yàn. tọ́ba wẹ̀ níbi kan nísìn tí a sọ pé ah, bàbá alágbájá tó dà mọ́ bọ́ o tó sì wọ agbádá rẹ̀ tọ́lọ dá àlejò lónìí tètè rúmù tí a ń sọ̀rọ̀ bíi ọgbà ìṣẹ́jú àbí wákàtí kan nígbà tí ọjà di tán ó tún bọ́ sílé ìwẹ̀ padà bóyá bẹ̀rẹ̀ fún lówó ni tó ilé tó <laughs> bá ní kọ́mọ̀ ó sọ pé òun ẹ̀ lọ ó ti lè mówó lọ. tó lọ́dọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ bọ́n bá ti tẹ́ iye lóòótọ́ yóò kà máa kọ̀ǹtínú ìwẹ̀ rẹ̀ lọ. iye náà ló ti súnmọ́ iye ló súnmọ́ pé. kèé sọ̀rọ̀ yẹn ní kọ́tẹ̀lera wọn nínú gúúsùlù ṣùgbọ́n àwọn aṣàkíyèsí níbi àlùwàlà èdè àtọkọ́tẹ̀sùn wọn ni pé bá ní ojú tó mẹ̀rẹ́ bá dànù bùkátà ti kọ́ ní mí nínú àbí ọjà tí kò tó lé lómi omi tó wá dànù ọwọ́ bùkátà ti kọ́ ọ̀rá kẹrù ń gbé mí bá dé àlọ́ọ̀tún tún àlùwàlá ní ìsinmi ó lè kọ̀ntínú láti bí ojú yẹn máa pẹ́pẹ́ tá a sọ bí àlùwàlá nù ṣùgbọ́n níbi tí ìwẹ̀ afẹ́gbẹ́ rárá ọ̀rọ̀ àwọn màlìkíyà àti hànàfíyà wọlé níbi ìwẹ̀. kí ló fà á torí pé a rí ẹ̀rí níbi àlùwàlá ṣùgbọ́n kò sẹ́ẹ̀rí sọ̀tọ̀ yìí pé tẹ̀léra wọn níbi ìtọ́jẹ́ ìrọ̀ràn yẹn òun náà ní kéèyàn olùsìn màdìkẹ́ yẹn ni pé tí ẹ bá fẹ́ fún àkóyawọ́ tí ó kú ònà òye méjì òun ni kó lo àwọn màdìkíyà ẹ̀rí wo la mú wá níbi ìsàlùwàlá láti pé pé màlùwàlá wàhálà mọ́tẹ̀mọ́lọ́jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ ní pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith wọn gbà wá bá a rọ́ṣùlá yìí sọ́lì wà fi qadamihi qadiru dirham lam yusrifu al-mal فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم أولي أرى قريبا أنسي الولاء أنسي وانسي الولاء أولي أرى قريبا تنكر النبي وهو في جسر أولي تي àyíká tó dà sí ò sí òjú dirham dirham gbogbo àwọn táwọn máa kọ́ bọ̀ jọ̀hún kò sí mánítìn. so tí ààyè yẹn wá ààyè ààyè àbùjẹjẹbù wá ń sẹ́kù níbi ìgbésẹ̀ rẹ̀ ànábì wá pa ẹni ẹtí kí ọyẹ ànábì pa láti rí pé ọjà ìrún ẹ̀ kọ́ tẹ̀sẹ̀ wá lọ tún àlùwàlá sí i sáàmà ibi tá a ti fa mùwàlá sí ọ̀bẹ̀ wọn pé ọ̀ràn yẹn ní kálùwà lọ́wọ́ tó tẹ̀lé ra wọn. ibi tá a ti fààyọ ni wípé tọ́ba ti pé kálùwà lọ́wọ́ tó tẹ̀lé wọn èyí ti májẹ̀mú ni. níta nàbí ọkà sọ fún ní pé kọ́ lọ fi omi pa ọwọ́ bí tí omi ò dé. ṣùgbọ́n ànábì ọ̀sọ́ fún pé kó fi omi pa ọwọ́ bí tó mi ò dé lásán bí kò sí pé ọ̀sọ́ ìgbẹ́ kó sí kìnnì kó tún àlùwà láti láti bẹ̀rẹ̀. ìyẹn jẹ́ kó yọ wá wípé mùwàlẹ́ẹ̀ yẹn pé kéèyàn ó ṣe àlùwàlá ní sísẹ̀ntẹ̀lé tí ò ní sí àlàfo láàrin ara wọn mọ́ṣẹ̀kùn. ẹ̀rí yẹn wà níbi àlùwàlá ṣùgbọ́n àárí ẹ̀rí rẹ̀ níbi ti àlùbùsùlù. àwọn ẹgbẹ́ pé kílódítà lókìá analogy pé a fún àlùwàlá ààrẹ fún àlùbùsùlù kílódé tí a fi ìwẹ̀jọ́ àlùwàlá bẹ̀ náà torí pé jọ̀sìn ni ṣùgbọ́n gẹ́gẹ́ tí mo sọ àlàkàkọ́wọ̀ pé màá fẹ́ kó àkóyawọ́ tí ó kó ònà òye méjì nínú ẹ̀ tẹ̀lé wáyé kọ́ wà náàdìr lásìkò tá a wà yìí iṣẹ́ ọ̀hún rọrùn yorùbá tí omi máa ń kéré gbẹgbẹ tí omi kan bí lè dànù kó tó lè rí omi míì àfìgbà tí ọba lọ àìmọye mẹ́ẹ̀ kó tó lọ pa omi míì wá ní inú oko àbí nínú odò sí wọ́n ti ń kọ́ ni. so nǹkan dáa jù náà ni pé kéèyàn tún ìwẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba tún wẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ á ní fi gbogbo ẹnu sọ pé bọ́yá ìwẹ̀ rẹ̀ ti kéde ọ̀la láàfíà. ó di mélòó báyẹn ó di márùn-ún ẹ pèrè pé márùn-ún náà ni àáfàá pèsè òróódòwò hamsun nínú márùn-ún yẹn a sọ pé mẹ́ta ó ti kéde ọ̀wọ́lé. méjì nínú rẹ̀ ó wà mọ̀rọ̀dọ̀ ìyẹn ni pé kọ̀ǹtẹ̀sùn wọn tó yẹ pé àwọn onímọ̀ míì ọ̀yà pamọ́ ìtumọ̀ ẹni pé lẹ́yìn mẹ́ta tá a lọ wọlé yẹ àti márùn tí àmàlìkíyà kà lọ́dọ̀ àmàlìkíyà gbogbo nǹkan yòókù tún nàní ọ̀yà nìyẹn èyí tá a bá ti sọ nísìnyí nínú wẹ̀ tá à ń wẹ̀ yẹn láti wá mú ìtọ́jú tún لكن واقف ولدي فروده خمس وتنوي غسلك وعق كل الجسم بالماء واسلكه وخل للشعر ووالك الوجوه وسن الاستنشاق والتمنج ọkọ ẹkọ ti di ìtọjẹ túnà tí sọra yẹn ó ní pé wọn súnà lè ṣèǹṣà wọn tàmàtàmàjù nínú àlùkùsùlù súnà ni súnà lọjẹ kó ṣe pé ayọ ẹnu wa a sì fi mọ́ súnà tìlé sọ̀rọ̀ yẹn. ìyẹn nínú mọ́tàbù màlìkíyà tí à ń kà síra wọn. ṣùgbọ́n àti àti ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìmọ̀ yìí ló sì parapọ̀ mọ́ màlìkíyà bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànábìlà àwọn gbà wípé yíyọ ẹnu àti fífún imú ọ̀ràn ẹ̀yà ní lébi alùpùpù. ẹ̀tọ́ bá wẹ̀wẹ̀ ọ̀ràn ẹ̀yà tí ọ̀rọ̀ yọ ẹnu rẹ̀ tí ò fi mú níbẹ̀. ìtumọ̀ ẹni pé àlùwà ìwé rẹ̀ pé kílẹ̀ rí wọn wọ́n ní pé ẹnu àti mú àròjù lọ́wà ẹnu àti kíni àti mú àròjù lọ́wà ọ̀ràn àyàn ni tí èsì tí ò sí apẹnu bẹ́ẹ̀ pé ọ̀ràn àyàn nìyẹn ti gbọ́dọ̀ wẹ́ ojú ṣùgbọ́n ìtọ́sẹ̀sùn wọn ní pé kì í sọ̀ràn yẹn torí pé tí wọ́n bá dákọ̀ àlùwẹ́dìrò ó ti ní tí wọ́n gbà lérò ìyẹn ní pépè imú wà ọjẹ́ kan lára àpín fèsì ni àtẹnu ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ gba imú àti ẹnu lérò wọ́n ó ti di mẹ́sàn-án ti ẹnu àbí imú ṣùgbọ́n tí wọ́n bá dá kọ pé àlùwọ́dì ti dá ìdí àgbà lérò ní ojú yìí kò dé ẹnu kò dé inú ẹnu kò sì dé ihò mo rò pé yé nísìnyí ṣùgbọ́n ìtawà ṣàkíyèsí ni pé ẹnitọ́ba bíi pé ọkọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ti àgbọ̀dá ọ̀ràn yẹn dá pé yíyọ ẹnu àti fífún inú níbi àlùwàlá ìtọ́fà níbi ti àlùwàlá náà ní pé arẹ́rìí fún tàlùwàlá ṣùgbọ́n kọ̀tẹ́rì fún ti àlùkòṣùlù torípé anabi sallallahu alaihi wasallam nínú sunan abi dawud ọsọ pé ìdá àtàwọ dọ́kítà fàmásìmì fọwọ́ bá sàlùwàlá rí kọ́ yọnu ọgbọ́dọ̀ yọ ẹnu fẹ́ẹ̀gbé ẹ̀rí tí wá báyẹn fàlùwàlá anabi ti sọ pé ìdá àtàwọ dọ́ ahadukum fàlìyẹ́sì àti àǹtìrì máa ń tó sẹ́nìkọ̀ọ̀kan yín bá ti àlùwàlá kórìkò omi símú ó sì gbé jáde ambrose ni fẹ́ẹ́rẹ́kẹ́ ẹ̀rí ti wà fún ìmúnibẹ̀ni lọ́tọ̀ níbi àlùwàdá ṣùgbọ́n níbi ìwé ọ̀ràn yẹn kò tẹ́rì lọ́tọ̀ kan ìyẹn pàdé ọjà sí pé èyí tó tẹ̀sùn wà òun náà lè ti àáfàá sọ tó ti ẹsẹ̀ pé ní ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ sọ nípa yìí pé téèyàn bá fẹ́ wọ ìwé ọ̀ràn yẹn tí ọ̀bá sàlùwàdá sí tí àbí sọ́rì tí ọ̀bá fímú sí tí ò sì yọnu sí ìwẹ̀ ọ̀rá ya rẹ̀ ọ̀lá làbíà wọ́n súnà rẹ̀ ìsìn ṣáàkó wọ́n sàmà mọ́dù. súnà àkọ́kọ́ àbẹ̀rẹ̀ kejì tí àfa mẹ́sàn-án yíyọnu àti kíni o àti títí mọ́. súnà ẹlẹ́kẹta wọ́n bá tún kàlíyà lẹ́yìn nílùkù àyè. ìyẹn ni pé kéèyàn wẹ ọwọ́ rẹ̀ títí dé ọrọ̀ ọwọ́ nídìí súnà ni àlùwàlá kì í sọ̀rọ̀ àyàn. màá sì sọ ẹ̀rí tí ìtọ́ fi sọ yìí pé sẹ́yìn ọba yọnu tí ò sì fi mú tí kò sì wé ọwọ́ rẹ̀ náà ọlálàáfíà níbi àlùwàlá bọ́tà ẹ pé kí omi ọkárí gbogbo ara sọ̀mọ́ àpàdà sọ́lẹ́tà. ṣùgbọ́n bí ká dé ní pé túnà ni kótó ní pé á bẹ̀rẹ̀ ẹ̀ síwẹ̀ ká kọ́kọ́ ọwọ́ wa ní ẹ̀ẹ́dẹ́jì ẹ̀sìn pé a ti mo ti kà lọ níbi hadith ìyàwó Aisha radiyallahu anha tó wà nínú Bukhari àti Muslim ó ní pé إذا أراد النبي صلى الله عليه وسلم أن يغتسل من الجنابة يبدأ فيغسل يديه ànẹ́bí ọ bẹ̀rẹ̀ nígbà tó bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà yọ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni ìlú kọ́ wẹ ọwọ́ rẹ̀ méjèèjì tọ́hírù ètò hàn nínú gbogbo hadith tó wá nípa wíwẹ̀ ọwọ́ òní pé àwẹ̀ pọ̀ kì í ṣe pé àkọ́kọ́ wẹ̀ ọ̀tún àtúnwá àti kíni àtúnwá wẹ̀ òkú méjèèjì láwẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo hadith tó níbi àlùwàlá pátá àbí níbi ìwẹ̀ tó gbọdọ̀ wáyé pé wa látọ̀dọ̀ Imam Malik tó látọ̀dọ̀ imam malik wípé ìyẹn lè kọ́kọ́ wẹ ọ̀tún ó sì wẹ òsì ṣùgbọ́n gẹ́gẹ́ tí mo sọ èyí sí hadith tọ́hàn tọ́hàn nínú hadith àbí tá a bá fẹ́ hadith mi tó ti di nọ́tọ̀ ṣùgbọ́n hadith tó wáyé pé yóò rí bó nàbí sallallahu alayhi wa sallam àtàyàmọ̀ fi kúlè ṣe kí ànábì máa ń fẹ́ ṣe nǹkan lọ́sọ̀lọ́sọ̀ yóò kọ́kọ́ tọ̀tún yóò tún ṣe òsì àmọ́ ni general evidence yẹn so tí káàtó bá tètè wá ànílò àmùmá torí pé gbogbo àwọn hadith tó wá níbi sọ́dọ̀ wà láàánú sallallahu alaihi wasallam ìdí sọ ní pé ànábì pé kíni ọwẹ́ ọwọ́ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà kì í ti pé ọjà kan wẹ̀ ó tó dá ìdí wẹ̀ tí hadith káàtó mi bá wá tó a bí pé kò sí ìṣáàdì báyìí bí mo sọ ọ wà nínú rìwáyà ìmọ̀ báyìí ashraf lára ọmọ kí imam malik yìí tó fi pé ìwáyà tó bá gbà wá láti ọ̀dọ̀ rẹ̀ ọ̀nà làbíà torí pé kó sí gángan kéèyàn kọ́kọ́ wẹ ọ̀tún kó tó wẹ òsì ṣùgbọ́n tá a bá nílò ka ìbíyà lásán nìyẹn kó láti wẹ̀ nù ṣùgbọ́n tá a nílò ka ẹni pé ó ti di wíwẹ̀ ọwọ́ yẹn gan pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ súnà ni. kí ló fà á tá a fẹ́ pé súnà ni tá a sọ pé súnà ni wí yíyọ ẹnu náà àti fífún yẹn mú kì í sọ̀ràn yẹn ó ní hadithi ó mú sálámà torí pé hadithi méjèèjì yẹ hadithi alálùbáríkà ni ọ̀pọ̀lọpọ̀ dájọ́ ìwẹ̀ ilé ń bá lọ hadithi yàwá aisha àti hadithi ó mú sálámà àti hadithi yàwá mẹ̀mọ́nà bí àlẹ́ ti máa ń wẹ̀ àwọn hadithi mẹ́ta tó gbà wá náà nígbà tí umu sọlá máa rọ́bì ọlọ́hu àní àtúntèrè lọ́wọ́ ànẹ́bí sọ́lọ́ ọlọ́hu àní òsínlẹ̀ pé bóòlù wọn ti ṣe nípa wẹ̀ kí ló ànẹ́bí sọ fún un ànẹ́bí sọ pé ìnáma yẹ sí kí àǹtàṣe àlàrà ti fi tàlàtà àṣeyẹ tó mọ̀ tó ṣe ìdíyìnà àlẹ́ ìkìlmà kọ́ ọ̀kà da omi lórí lẹ́ẹ̀mẹ́ta kó o sì da omi sí gbogbo ara ẹ̀rí ànẹ́bí ọ̀mẹ́sàn kíkọ́kọ́ wẹ ọwọ́ níbẹ̀. ṣùgbọ́n kí la fi ọ̀sẹ̀ ṣe tún náà ní torí parí nínú hadith ìyàwó àìsàn ìgbé tí àti sọ́kọ̀ bá lò sọ́lá tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀ kí ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́. ẹ̀rí tún náà nìyẹn ṣùgbọ́n ẹ̀rí tó fẹ́ gbé sọ́ra yà ó ní hadith Ummu Salama radiyallahu anha. وغسلك lára súnà náà ni pé ká jẹ́ ká ti ọwọ́ gbọ́ inú etí. torí pé ìtọ́jú ọ̀ràn yẹn ni kí omi ó dé ta etí ọ̀ràn yẹn ni torí bá a fẹ́ dé kọ gbọ́dọ̀ síbi kan tí omi ò ní dé. káwá ti ọwọ́ bọnú etí kómi ó fi lè dénú rẹ̀ náà súnà náà ni. kí ló fà á lórí pé àlejò sọ́kọ̀ọ́ àyọ̀sọ́nà sọ pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ànábì sọ pé ìnáma yẹ sí kí àǹtàkì àlàrà sí kí sọlá bá àfẹyà tó mọ tó fi ìdí náà àlẹ́ ìkù. báyìí nàbì ti sọ fún ìyàwó ọmọ sọlá mọ nù. kọ́ kàdá mi tó rí lẹ́ẹ̀mẹ́ta kó dé omi ọ̀kárí gbogbo ara tí omi bá ti dé ibi ìta etí kàlà kì í sọ̀rọ̀ yẹn ní kọ́ wọ inú etí. nígbà tó ń kì í sọ̀rọ̀ yẹn ní kọ́ wọ inú imú. mo rò nígbà tí afa parí ìtọ́jẹ́ sunna lọ́dọ̀ àwọn nàìjíríà ìyàtọ̀ wà láàrin sunna àti kọ́tùlù kọ̀díyìlà ilé omi sọ nínú màrán ìsọ ni pé kọ̀díyìlà tún wà lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́dẹ̀ dọ́ọ̀ẹ́ màrán ẹ̀fọ́ tó mọ̀ tọ́tọ́ wọ òṣùwọ̀n. ọwọ́ àgbà nípa sunna pé wọ́n sunna tó máa ahmed kọ̀díwà dọ́bà àlẹ́ ìwọ́n zòhóró bíi wà lẹ́mà sọ lọ́dọ̀ màlìkíyà ìyá tó wà níbi tí wọ́n pe nǹkan sọ ṣùgbọ́n ordinary sam lásán ni sam mọ̀tọ́láhùn lásán ni kí wọ́n pe nǹkan súnà ìyàtọ̀ sì wà ń bí kí wọ́n pe nǹkan ní fọ̀díìlà súnà yọ̀ọ́dà ti pé sáyẹn sì máa ń ṣe ní gbogbo ògbà ṣùgbọ́n fọ̀díìlà àlébi pé ṣùgbọ́n kìí ti kọ́ pẹlẹmà lọ sí síbẹ̀ ìyẹn ní pé fọ̀díìlà fúyẹ́ ju súnà lọ ṣùgbọ́n méjèèjì ní ṣe lè sọ́ra rẹ̀. fọ̀dílà náà sì ni wọ́n máa gbé ní mùsàhàb lọ́dọ̀ àwọn màlìdíyà. ó wá fẹ́ sọ àwọn ètò tó kúyẹ́ sí súnà tó ti kà lọ ó ní pé wọ́n fọ́dúnlógò lọ́jú ìrọ́sẹ̀lẹ̀ kábàtì ìdáná àǹjísmin wàrà sáǹtàlẹ́sì. èyí tó jẹ́ fọ̀dílà rẹ̀ ní pé nígbà ọba fẹ́ ṣe nígbà tí wọ́n sọ gbogbo nǹkan tí àbá àkàtà yìí máa wá sọ pé kọ́tùn gúúsù dáadáa ìyẹn ní kété yóò ti wẹ̀ ní yóò ti wà níbàámu sí ìlànà àdébí sọ́kọ̀ àlùfẹ́lẹ̀ èwo lè yọ wẹ̀ ní tọ́jọ́ náà yẹn èwo lè yọ sí wẹ̀ ní ìbá fẹ́ wẹ̀ níbi lùnà máa padà sọ̀làyé ṣùgbọ́n èyí táwọn clarify yẹn sì ni èwo lọ́jọ́ náà yẹn èwo lọ́jẹ́ lùnà. fọ́tulù àti gbọ́rẹ́ nínú mùsùlùmí òun náà ní pé àlùbáṣù bẹ gọ́sìlẹ̀ làkàbà kọjá sí pé nígbà tí ìbá fẹ́ wẹ̀rù ọ̀ràn yàn iṣẹ́ yẹn ọkọ̀ọ̀kọ́ ṣe ni pé kọ́kọ́kọ́ wẹ nǹkan ọmọkùnrin rẹ̀ tọ́ba ti pé obìnrin náà ní kọ́ wẹ nǹkan ọmọbìnrin kó tó kọ̀ǹtínú kọ́ ṣe pé iṣẹ́ ọkọ̀ọ̀kọ́ ti bẹ̀rẹ̀ nù. kílẹ̀ rí rẹ̀ ó ní hadithi ya wa aisha radiyallahu anha mo sọ pé hadithi yẹn tó ìbá ti ha tó ti ha hadithi ummu salama àti àdéhìí ìyá wa mẹ̀múnà ó ti máa déyàn dé wẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀. ẹgbẹ́ tí ìyàwó aisha rọ́jò aláwọ̀ ayé àtọ̀ ní pé yẹ́bùdá òfà yẹ́ sílú ìyàdẹ́ ìlú tó mà tó mà yá àkọ́dọ̀ bí yẹ ní nìyí tó mà yóò kúrẹ́ kó bí yẹ ní nìyí àlà ṣìmá nìyí fà yẹ́ sílú kọ̀ọ̀jà. lẹ́yìn ìgbà náà tọ́ba ti wẹ ọwọ́ tán yóò wá fi ọwọ́ ọ̀tún bu omi sí ọwọ́ òsì rẹ̀ láti fi wẹ nǹkan ọmọkùnrin ẹ̀. ẹ̀rí nìyẹn pé bàbá fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn ẹ̀ níta ti bẹ̀rẹ̀ òun náà ní kíni o òun náà ní kíni ọwọ́ ẹ̀ ibi tí ẹ̀gbẹ́ ti jáde gbàgbà yálà lọ́kùnrin àbí lóbìnrin. وقصه البدء بغسل الخبث إن كان عن جسمي هي بابا تلك ẹ̀sìn yẹn wà lára ni o tọ́ba ti fẹ́ gbé yẹn wà lára ṣùgbọ́n tí ọba ti lára tó kàlá. ìyẹn ni pé bóyá ó ti mọ́ fún rẹ̀ ọ̀rẹ́ ti kàn síwájú kí èèyàn tó wẹ̀. wọ́n fọ́tún bọ́dúkú bí fọ́tún lọ́kàkà sí nǹkan àǹjísmí wàrà sẹ́ńtẹ̀lẹ́bì. lára fọ́tílà sí atúfẹ́ tó jẹ́ nǹkan àsìkò rẹ̀ nígbà tí wọ́n fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn. òun ni kó ṣe é ké ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn wẹ̀ orí ìtumọ̀ ẹni pé èèyàn lè wẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n èyí tí ọjẹ́ súnà èyí tó jẹ́ kọ̀dílà bẹ́ẹ̀ ni pé kọ́jẹ́ kékeré o ẹ̀mẹ́ta ni ó sì ó sì ti wá nínú hadithi umu salama radiyallahu anha àti hadithi yawa aisha radiyallahu anha tí a níbi sallallahu alaihi wa sallam tí yawa aisha tó ti sọ pé tó máa yá kó lónìí náà. فيدخل أصابعه في أصول الشعر حتى إذا رأى أنه قد استبرأ حفن على رأسه ثلاث حفنات لنوتي يا أم سلمة إنما يكفيك أن تحفي على رأسك ثلاث حفنات يعني في kọ́ أم سلمي أملو ní في أوكيويا ti في أول حديث أم سلمة سنة في nínú tí ó fi tí wíwẹ̀ rẹ̀ ó fi lè kọ̀ǹtìtì nìyẹn kí ló dé tá a fi mẹ́ta yìí lọ́rọ̀ yẹn torí pé alimaksud níta àgbàlérò ni kó mi ó dé ìgbàlẹ̀ orí tó fi ike tó bá lè débẹ̀ nígbà tó wọ̀ ẹlẹ́ẹ̀kan àná òtítọ́ àlékún ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta yẹ sódùnà làgbàlẹ̀ àti gbọ́rẹ́ ni. أفعل تستكبرتي وقتل أعضاء الوضوء واحد وباليمين والأعالي فاسد وقتل أعضاء الوضوء قدير مين يليك أريك ليك الولاء إذا توقفت الولاء nínú ìwẹ̀ rẹ̀ sẹ́ẹ̀kẹ́ fi àlùwàlà èyí tó kọ́ mọ́ta àná ti ní mẹ́ta mẹ́ta ṣùgbọ́n níbi ìwẹ̀ èyí kọ́ lọ́la sì ní kó o sí lẹ́yọ kọ̀ọ̀kan ìyẹn nínú mọ́tẹ́rù màlìkéyà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn jùmọ̀hó àwọn sọ pé ìtọ́lọ́lá jù oníkéyìn oṣù mẹ́ta kílẹ̀ rí wọn wọ́n ní pé torí pé àníbi sọ́tọ̀ ọlọ́mọ àrẹ wọ̀sọ́lẹ̀ wọ́n sọ pé ìdáná ìfíkì àǹtàkì àlàárá ìfìkì tàlàǹtà àtàyà mẹ́ta lànà bí sọ orí oríkèéríkèé ara yẹn kò kìí àtẹ̀kẹ̀ yá tí oríkè yòókù lérí orí tí ọwọ́ ní mẹ́ta ṣùgbọ́n àwọn màlìkíyà ní rárá orí tó wá mẹ́ta yẹn nìkan ní àlábìgì ni láwọ̀ ní mẹ́ta èyí tó kù ẹyọ kọ̀ọ̀kan ní àláwọ̀ àwọn màlìkíyà yẹn lọ wọlé torí pé gẹ́gẹ́ bí ti àṣọ nítorí ti dé má ìbáàdà tààbùdí téèyàn ò lè fi làákà ìgbé kalẹ̀ téèyàn ò lè lépa bámà àyàfi kó ti ń wọ́n wá látọ̀dọ̀ kí kẹ̀fíyà rẹ̀ èèyàn ó ti ṣe wọ́n wá látọ̀dọ̀ àṣà rẹ̀ àìlòkìyà sí níbẹ̀. ìyẹn lọ́mọ ya sí pé èyí tó wọlé ní pé nígbà tí màá fẹ́ wẹ̀ orí ni ọ̀jẹ̀ mẹ́ta ìyókù kí ni ọ̀jẹ̀ o lọ́jà sí pé ẹyọ kọ̀ọ̀kan. وغسل أعضاء الوضوء واحد وباليمين والأعالي فاسد. نرى فضيلة فيه Na kákàkéèsì nígbà tá a bá ń gbọ́ ìwé yẹn ní pé ọ̀dùn ni ká ti máa bẹ̀rẹ̀ gbogbo tá a bà tó yálà fẹ́ sàdùwàlá ni o àbá fẹ́ dami sára ó ti fi ọ̀dùn ní àkọ́kọ́ da omi sí kó fi lè kárí ẹ̀ ká tó tún wá dà sí òsì. bákan náà òkè láti bẹ̀rẹ̀ ìyẹn ní pé gbà bá da omi orí orí láti dà á èèyàn ní ìdá láti di ìbàdí wásàlẹ̀ tó fọ̀dí ìlàkà náà ni ìyẹn náà kí ló fà tó ń tẹ ànábì sallallahu alaihi wasallam ní bí ìyàwó Aisha radiyallahu anha àbótò gbà wípé yóò àti ṣe kókó sàyàmọ́n fi èkó yìí. tó ànábì máa ń fẹ́ ṣe nǹkan lọ́tọ̀lọ́tọ̀ ọ̀tún ní ti sábà máa ń bẹ̀rẹ̀ ìgbà yẹ ìgbà tí ìbá ti gbé bọ́yá ọjọ́ ìṣẹ̀lẹ̀ tó yẹ fàlẹ́ àti pé nǹkan dáa jù òun náà ní kí èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀. nígbà tá a ti máa yí tọ́jú ọ̀ràn yẹn tá a sì ti máa yí tọ́jú èyí tí èso ọ̀ràn yẹn káwá sàlàyé ní sókè bóun náà ti wẹ̀ gan tó ti lé sábà ti wẹ̀ bẹ́ẹ̀ kálá ìwẹ̀ wa ó ti lálàáfíà ìyẹn là ń pè ní alẹ́ ìdá wà alẹ́ wà alẹ́ ìdá ìwẹ̀ ló ti gbé sábà ti wẹ̀ àti lè fi kírun bẹ́ẹ̀. alikamal òun lè tó ti fi tá a bá fẹ́ wọ ẹsẹ̀ complete léyìn ọgbàládá ní pípé àlàyé tiẹ̀ náà wà. ká bẹ̀rẹ̀ níbi ètò ṣe pé tá a bá kàfẹ́ ṣe ìwọ̀n àbá tí a kà lè fi kírun pé a lè má onídé kéèyàn ó láníyàn tó ti láníyàn tójú bá rọ̀ kó sì bọ́ síwájú ìtàlẹ̀ rẹ̀ tọ́wọ́ ti gbá fẹ́ǹsì ẹ̀dí o ìṣe pé ilé tí wọ́n fẹ́ǹsì tí wọ́n á wọ níka tí ó gbé kàn sí gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣe nísìnyí kọ́nà ọba gbà lọ. ni ó gbé lókòtò kódà àmọ́rẹ́ nìkan lálẹ́ àná ó ti tún tún wò pé ah, iye ṣe lójú sí báyìí ọwọ́ tòkòtò tòkòtò ń gẹ́ náà ó tó ti wá jábọ́ níbẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ kò tún á wọ ẹ̀rù ó sì jáde bẹ́ẹ̀ ó tún á wá sí ilé ń bábà ọwọ́ á fi rún wàláhì kọ́nà bọ́ sàdó tó ìtumọ̀ ẹni pé kò sí ojú ti mà rárá ṣùgbọ́n ẹtílé rẹ̀ bí apẹ́ǹtẹ̀ tó ti pé onìkan lọ́wọ́ àdé lásìkò tó lò bá ń rọ̀ ọ̀rọ̀ rùn pé á kò ní jánábà ó sì bọ́ àbí ó ní kan oṣù ó sì bọ́ sí inú ojú láti ẹ̀ tó ń fẹ́ wẹ̀ tó bá ti lè pa látòkè sílẹ̀ kọ́nà abẹ́ tó níbi tó ti lé tó ẹ̀ bọ́yá odò ìlọ́gbẹ́ sílé rẹ̀ àbí ojú oko lọ́lọ́ odò ní sísá yìí tọ́ba ti lè bọ́ sínú odò láti ayé tó ń fẹ́ wẹ́wẹ́ ọ̀ràn yẹn kálá ìwẹ̀ yẹn ti segin ni ó ti lè fi kí òun bẹ́ẹ̀. mo rò pé ìyẹn lè tọ́jẹ́ kí ni lè tọ́jẹ́ sí ìwẹ̀ rẹ̀ ó fi pé. tá a níbi wípé kó má léyàn wá lẹ́yìn àníyàn kó kí ni kí omi ọ̀ka rí gbogbo ara kọ́mọ síbi kan tí omi ò ní dé kódà ìbá máa fọwọ́ gbò ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ ṣe é ni tí ó complete tí ó gbà ládàá oníkẹ́ èèyàn báyìí. nígbà mo ti rí ìyàwó ọlọ́wọ́ ti rẹ̀ àkọ́kọ́ oníkẹ́ yóò ti yóò tọ́hàn ní pé ọwọ́ nígbà tí ìbá fẹ́ wẹ̀ èèyàn wẹ̀ papọ̀ ni kò ní í já sí pé èèyàn wẹ̀ ká lọ́tọ̀ lọ́tùmọ̀ kejì lọ́tọ̀. ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbi ìyàwó àìsà ọ̀rọ̀dì ọlọ́wọ́ àyà ti wí èèyàn wà lọ fọ abẹ́ rẹ̀ yálà lọ́kùnrin ni o àbí lóbìnrin. ìyẹn ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta níbàámu sí hadith ìyàwó aisha radiyallahu anha ló wà nínú bukhari àti muslim èèyàn wà sàlùwàlà bá a ti máa ń sàlùwàlà yẹ ṣùgbọ́n yóò jẹ́ ìkọ̀ọ̀kan yóò sì já sí pé kò ní wẹ ẹsẹ̀ mo rò bóyé tó bá wẹ ẹsẹ̀ náà kódà yìí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ ló pé kọ́ wẹ ẹsẹ̀ má lù wà láti ọ̀sẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màìlìkíyà àwọn sọ pé no kó fi ẹsẹ̀ ilẹ̀ torí pé ní hadith Ya wa Aisha gbé wa pé ànábì sallallahu alaihi wasallam nígbà tó ti àlùwàlà kò sí kí ni ọwọ́ ẹsẹ̀ máa. tábàtí wọ́n á ń ṣèyẹ tán ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ lónà ẹlẹ́kẹ̀ta ìgbésẹ̀ ẹlẹ́kẹrin òní pé a wà fi omi rẹ orí wa lẹ́ẹ̀mẹ́ta a fi omi rẹ orí ní ẹ̀mí lò ó fi ọwọ́ yà débi pé omi ò fi kan tàlẹ́ orí ìyẹn la fi pe àkíyèsí sí pé tọ́ba ṣe pé obìnrin kó irun rẹ̀ débi pé omi ò fi dé sàlẹ̀ orí ẹ̀ kò ní ìkó sí i. ṣùgbọ́n tọ́ba ṣe pé rọ́bà ló fi kó débi pé mi ò ní dé ìsàlẹ̀ orí ọwọ́ bùkátà sí oṣù irun ẹ̀. akálàṣe kí káwọlù mọ̀rìndínlọ́dún ni yẹn pé ọ̀rọ̀ tí ò rinlẹ̀ ni lọ́dọ̀ àwọn ànábìlà yálà omi ò débàlẹ̀ orí o kò ní débàlẹ̀ orí o wọ́n ti yapa láàrin ọkùnrin láàrin kánábà àti ìwẹ̀ menstruation ìyẹn ìwẹ̀ nǹkan oṣù fún obìnrin lọ́dọ̀ àwọn kànáfìlà tómi bá fẹ́ wẹ ìwẹ̀ kánábà kò ní ìdí kó tu irun ẹ̀ kódà kọjá sí pé ẹ̀ ìsọdọ̀ wọn ti pé wẹ̀ nǹkan oṣù lọ́fẹ́ wẹ̀. ó ní ọwọ́ kò ká dàbí kó tu irú ẹ̀ kódà kó sí pé omi ó dé balẹ̀ orí ẹ̀. sílẹ̀ rí wọn ní àdéhùn ìyàwó àìsàn ọ̀rọ̀dé ọlọ́wọ́ àná nígbà tí ó rí nǹkan oṣù torí pé nígbà tí jáde láti Madina ti lọ sí ṣe hàn. àwọn ìyàwó rẹ̀ tó wọ́n ti ó rí nǹkan oṣù débi wípé nǹkan yẹ ọ̀wá sí ìjà lásìkò hajj tó. àníbi wa sọ fún ife ó tè lára ní tí ó tè sádàbí wa sọ fún ní pé òǹkó ní dọ̀fà ìrà ọ̀kàrà pọ̀ wọ́n fẹ́ ṣe. ìyẹn ni pé nígbà tó bá fẹ́ wẹ̀ tú irun rẹ irun tó ti tì mo ti mo lérò pé agẹ́fẹ́ tí mo gbà lérò pẹ̀lú títì àwọn obìnrin wọn a máa ti wọn tí wọn ò ní fi rọ́bà kó tó ẹgbẹ́ wọn ó sùn yóò sùn ká. kí ló dé wọ́n bá wọ́n bá àdéhùn tó lọ́ra rẹ̀ sọ́nà fẹ́ pé ó tú kó tó wá fi kún kù yá nígbà tó bá fẹ́ ṣe kéde tó fẹ́ tó ẹ̀. tó bá fẹ́ wẹ̀ ṣùgbọ́n ibi jẹ́nẹ́bà nígbà tí ó mọ̀ sọ́lá tó béèrè lọ́wọ́ ànábì sọ́dọ̀ bá yóò sọ́dọ̀ pé àbá à ń kodò àbá à ń kodò o pé bí máa ohun tí mo bá pé mo wọ́pọ̀ bá yàtọ̀ sí ti òkè lànà ìdọ̀kan ànábì ní kékòó ní ìdìbò tó ìyẹn làwọn wọ̀ wípé àdéhùn ibi ó mú sánámà yẹ ọba jẹ́nẹ́bà lọ torí pé jẹ́nẹ́bà ní sọ́pẹ̀ ṣùgbọ́n àdéhùn ìyàwó àyíṣà òun bá ìwé oṣù lọ ṣùgbọ́n ìtọ́sẹ̀tàn àti ìdánábà wọn wà bùkátà tí wọn tú irun tí a bá lọkùnrin ìgbà tó ní ọba ti dé ìgbà lórí. kí ló bá ní wípé ìwẹ̀ tí ààrẹ ti tọ́jú ọba àdó sọ́là tọ́jú wípé kí ìyàwó aṣọ ọwẹ́ kì í sí ìwẹ̀ oṣù nǹkan oṣù torí pé nǹkan oṣù ìdí ìdá ànábì fẹ́ kọ́ wẹ̀ kó fi lè gbé ẹ̀rọ ọ̀pọ̀ ajì. mo rò pé tí wọ́n lè so tọ́lá pé pé nǹkan oṣù ìyàwó àìsà jáde yóò ṣe òkúra ìyàwó àìsà rọ́ṣẹ́ ọlọ́wọ́ ni àti ṣe òkúra títí tí àdìbò àjèjì tó ìgbà tó parí iṣẹ́ hajj tán tó ń sọ fún àdàbí wípé àwọn èèyàn ṣe òkúra wọn ṣe hajj fóònù wọn ṣe wá ṣe hajj nìkan lànàbì ní pé àbúrò rẹ̀ ọ̀tẹ̀ ní lọ sí sẹ̀nàìyìn so sẹ̀nàìyìn ló ti wá lọ gbé òkúra mi sẹ̀nàìyìn ló ti wà lẹ́yìn tó ló ti lọ gbé umra mi ìtumọ̀ ẹni pé ìyàwó aisha rọ́bì ẹlọ́wà ni àkóso kéde kò tẹ umra mi fọ àìsí tiẹ̀ yàtọ̀ táwọn sábẹ́ yòókù. tó ìwẹ̀ táyà ní ní kálẹ̀ sí ẹ̀ ìyàwó aisha wẹ̀ ìwẹ̀ láti gbé ẹ̀hán fún hajj láti lè kọ̀ntínú sọ́rí láti lè kọ̀ntínú fún iṣẹ́ hajj ṣùgbọ́n kìí ṣe wẹ̀ láti lè wẹ̀ fún pé nǹkan oṣù parí lórí nǹkan oṣù rẹ̀ ò parí bákan náà nínú ẹ̀gbà wa ti ìyàwó ọmọ sálámà nínú ẹ̀gbà wa mi ọwọ́ àfẹ́ ìpè àbá àǹkóòdòwò lè dàdáàbá wọ̀lá àyìnà méjèèjì ló béèrè papọ̀ pé kóhùn ó tú irun tó ń bà nígbà tó ń fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àtìgbà tí òun fẹ́ wẹ̀wẹ̀ oṣù anájìfẹ́sẹ̀ là kò ní ìdíkò oṣù ìyẹn lókòrò gbàdúmí bá ti lè dé kéde ohun tó bá ti lè sí ìpàdé ìgbésẹ̀ ilé ìpínlẹ̀ ìbẹ̀rẹ̀ yẹn pé yóò da omi sórí lẹ́ẹ̀mẹ́ta. Ìgbésẹ̀ lẹ́ẹ̀karùn-ún yóò wá da omi sí gbogbo ara. Tó fi já sí pé kò ní síbi kan tí tóbi ò ní dé ìgbésẹ̀ lẹ́ẹ̀karùn-ún. Ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹfà tẹ̀kọ́ ti fi ẹsẹ̀ lẹ̀ nígbà tí sàlùwàlà ẹsẹ̀ yẹn yóò wá yóò wá wọ̀. Ìgbésẹ̀ mélòó? Ìgbésẹ̀ mẹ́fà tábìlì sàlàyé alákọ̀ọ́kọ́ ayọ̀ ẹ̀ àti ìsìnkàkà ò níbi ẹlẹ́kẹta yẹ ẹsẹ̀ ìpínlẹ̀ náà ayọ̀ náà. gbogbo ara náà. ó ní pé ìgbésẹ̀ mẹ́fà péré tí ọ̀gbà yẹn ní ìṣẹ́jú méjì àmẹ́ta lẹ́yìn òkú rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ pàtàkìlú àwọn òbí ẹlòmíràn ọmọ ìdájọ́ kàyẹ̀dá ó sì kírun bẹ́ẹ̀ ọmọ kọ̀ọ̀tì ẹ̀rọ tí ìgbà kan wà ní jẹ́ ìrọ̀rùn ayẹ̀ kọ́lọ̀ bá pọ́sà tó wa ojúṣe wa ni láti jẹ́ sí pé ibi tabati láǹfààní kásàlàyé fáwọn èèyàn kí tí òfin ní ajẹ́ pé wọ́n máa kà sí ọ̀dà alẹ́ wọ́n máa ṣèjọsìn láì ṣe kí wọ́n máa ìdájọ́ rẹ̀. Kàdé sàlàyé ló ṣe pé tọ́lá ti wẹ̀ ẹ́ ó ti tó kàwé pé ìyẹn ti wà fún ṣe ṣùgbọ́n kò kọ̀pìlì ìyẹn ti ládàrí òní kọ̀pìlì ni ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé kò lè fi kírun bẹ́ẹ̀. Ìgbésẹ̀ mélòó ni ẹ? Nà ayọ̀ nà nà ayọ̀ ẹlẹ́ẹ̀kejì omi ọ̀kárí ìwà rẹ̀ tọ́wọ́n ti sinmi léèdì o tó o ti wẹ ìrọ̀ rẹ̀ tọ́lá ọba yóò fi àlékún àgbọ́yé ìkọ̀kan wa tó yóò fi lè kó wúlò fún ẹjọ́ sọ àti àwọn ti àgbọ̀ níṣàlá àwọn àkọsílò ní oṣù tí ń bọ̀ pẹ̀lú ìdájọ́ mi sọ àwọn tí a bá níbi ìrìn báyìí. Number two, number three, number four, number five, six, seven, eight, nine, ten, eleven. Now, number one. Now, these are all from English, where the people there who feel people and the death of this island. Then our line, similar to the English of the English, and the English. ìbéèrè àkọ́kọ́ ni pé èyí tí a sọ pé kọ́kà láníyàn kó sì bọ́ sínú omi àbí kọ́ tẹ́rí sí omi kí omi ọjà sí náà tó lè lọ kírun bẹ́ẹ̀ kò lè kírun bẹ́ẹ̀ orí kọ́ sàlùwọ̀nà sòyí sí àlùwọ̀nà tó kò lè kírun báyìí yóò sùn níbi kọ́ sí àlùwọ̀nà ni bí máa yẹ sùn ṣùgbọ́n nípa ti bí màá ti ṣàlàyé ìyẹn lọ ní oṣù tó lọ a ti ti mú ẹ̀rí ikọ̀ kìíní àti ẹ̀rí ikọ̀ kejì. ဆိုအပ်ဒီမဝါဒီကကဲဒီကတာတော့ပြောပါဝဲဆိုလူတွေပဲပြောရအဲအိုးရေလေးဒီကွယ်တော့ပဲပြောပြရတာဆိုတော့ဒီရီတော့ဝါနိဒီကွယ်နေကနေအဒီကွယ်ရဲ့ဒီပို့ဖရန့်သူပဲတော့ပို့ကျွမ်းဒီတော့ပို့ကျွမ်းဟိုနေပြီးကေးစီအော်ရိုင်းဘယ်လိုအောင်ဟာဒီဒီဒီဟိုဆိုပါတော့ဟိုဟာဒီ غسل يوم الجمعة واجبا على كل محتلم so ظاهر tiẹ̀ náà ní pé ọ̀ràn yẹn tó pípa ní pé ẹ̀rí yẹn ó wà mọ̀tàtà sí à yẹn pé ó tún máa ra wọn púpọ̀ àdìsọ wípé èyí tó tẹ̀sùn wà ní kò sí èyí tí ò ní ẹ tó mú nínú àwọn onímọ̀ tó ìyẹn náà ló ti jẹ́ kí a fi àkéèsí nígbà yẹn wípé àwọn iṣu kan wà tó ṣe pé ọ̀wọ́ bùkátà sí ilé koko mọ́ ọ̀wọ́ ni pé èèyàn ṣàlàyé tí wọ́n bá gbọ́ ẹ̀rí rẹ tí wọ́n bá ronú sí tí wọ́n rí sí sí tí wọ́n lò tí wọ́n bá ti lò yìí ò túmọ̀ sí pé bọ́yá ẹni yẹn ti àyíká pọ̀ lọ́wọ́ àyà. Number two. ní àwọn àyà ọ̀ràn yẹn ní àníyàn amẹ́sàrà àmẹ́sà torí tó wọn òkú rẹ̀ sí lórí ìdè inú ẹ̀rẹ́ lọ́wọ́ ẹ̀lò dédé àtọ̀ gbogbo pátá gbogbo ní àníyàn àyàfi ìjọsìn tó ti kọ̀ wá bùkátà sáníyàn àwọn ìjọsìn káwọn tó ti ké kò sí ọ̀làníyàn kọ̀ láníyàn ìjọsìn dia lo itu ni nomor apa so de de qurbatin ta'iyyan ila rabbi haniya fi dhikri wa fi'l al qalbi àwọn kan tó wà sí àwọn olùkọ́ àgbà ni torí pé mo ti ṣe láì dúpọ̀ láì yà nínú pé pé qurbatin ta'iyyan ila rabbi bí àwọn tá a fi súnmọ́ tó ṣe pé èèyàn ìsúnmọ́ náà ìsúnmọ́ náà rẹ̀ sì ní ó ti kílẹ̀ àwípé ọlọ́run kò sì lè dàpọ̀ mọ́ nǹkan míì lọ́wọ́ máa wá lápòjò wá ike kàníyà tètè kiri wà fẹ́ẹ̀lẹ̀ ìfọ́lẹ́ mi bí a sáwọn dá láìda ayélujára kò sí kó tẹ́tẹ́ pé àtìkọ́ jẹ́ kíni kọjá ìbáadà ìtọ́wọ́ bùkátà sáníyà ní tó ṣe pé ọmọ àjọ a lè ṣe ní ìjọsìn a sì lè ṣe ní kí èdè ìjọsìn látòjú irú ẹ̀ta ẹwẹ̀ nínú èèyàn lè wẹ̀ ọjọ́ tó pé iṣẹ́ ọ̀pẹ̀ fún ni pé lílọ síbi iṣẹ́ ni. bí a ṣe ń wẹ̀wẹ̀ lọ bí sẹ́yọ náà là ń wẹ ọ̀ràn yẹn ṣùgbọ́n tí ó ṣe ìyàtọ̀ ń bẹ̀ ó ní kí ni náà lè kọ́ lọ sí hajj kọ́ lọ kódà àwọn èèyàn máa lọ láti mọ́tà tí

Cuma tu saya ada seni dijadi, ada seni tiada dijadi. Dia awak bukan ada tanya. Yang lima exercise, korupu, kosu dada. Esen si riado exercise. Saya kira orang hantu, kira orang lelaki. Itu apa yang kau ingin sejati, orang ini. ìpìlẹ̀ ní pé tí màá ti lè ju torí tẹ́lẹ̀ máa dín kírun ìyá ti ṣe kí ni ìyá ti dojú kọ Allah subhanahu wa ta'ala ìyẹn ó lè ṣe kankan bí ìmọ̀ ṣùgbọ́n àyàfi wà torí pé gẹ́gẹ́ àwọn aláṣẹ máa tó gbó kọ́ídà pẹ́ńsìpò yìí máa ní exception àyàfi tó wà ní pé ètò ìsìnkẹ́ káyàfi wà ní pé a rí irú ẹ̀ lọ́dọ̀ ànábì sọ́lọ́ náà nìkan náà ànábì kírun lẹ́yìn tó sì gbé ọmọ dání mo rò pé àrífà nàbí kírun ó ṣe jẹ́ ìyàwó àìsà rọ́bì aláwọ̀ àníyà ọ̀fẹ́ wọlé ó sì sí lẹ̀. so gbogbo àwọn kan tí orin ilẹ̀ látọ̀dọ̀ àlẹ́ nìyẹn làwọn àáfàá wò lè ṣe pé àwọn nǹkan tó bá mọ nípa ó ṣe é ṣe ṣùgbọ́n mọ nípa àlàyé wa wà bẹ́ẹ̀ àwọn pé èyí mọ nípa pé mọ nípa. mo rò ẹnìkan nísìnyí àlùwalẹ̀ ìdá ọbẹ̀ ọjáde ẹnìkan sì wà lẹ́yìn rẹ̀ kọ́kọ́ bẹ̀ tẹ́kọ́ ọ̀nà sí gàgà sí èsì ayé ara àrùn ṣùgbọ́n yẹn mọ níbà tó gbogbo àwọn gàgà yẹn tó tọ́ mọ níbà báwọn tó èèyàn lè dé. pé irú ti fún yẹn nísìn pé nǹkan tó mọ níbà ni àbí kí èsì nǹkan tó mọ níbà torí pé yóò sì sọ́kù ẹni yẹn yóò sì tó sì fún ẹ

والله Thank you wọ́n ní pé àlejò ìgbà ọ̀sẹ̀ ẹ̀rọ bá ní ìṣúra tó wà sí ìlà àwọn àgbà mai bai amara sai alaye ya babu kama tafiyo ne so ọgbà ọ̀rọ̀ kan ní tó pé amara sai alaye ṣùgbọ́n ẹni tí ó ń ṣàdùwàlá níbi àlùkòsùrò rẹ̀ tó wá já kò ní ìdíkò sọ̀tẹ̀ yìí torí ìpè àtẹ́lẹ̀ kéde súnà lè kéé sí ọ̀ràn yẹn nínú àlùkòsù ọ̀rẹ́ tí àlùwà láyé kò lè fi ṣe kankanmá mo rò pé bí ẹni bì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sọ́rí nà ókè ṣé ẹjọ́ òsì láǹfààní láti wẹ jẹ́nàmà ara rẹ̀ òní pé yóò lè sùn torí pé akẹ́kọ̀ọ́ ṣe pé nígbà tí jẹ́nàmà là ń wẹ̀ síwájú kí ó tó sùn kí sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n sọ ojúmọ́ wa ro wípé òun ò ní níwèé kó ti tẹ̀yà mọ̀ so irú àwọn nǹkan báyìí yọ̀ọ́ máa wà ní ìmọ̀ra no àmà pẹ̀lú pé afẹ́kọ̀ọ́ ti pé gbogbo ìgbà kí ni ọmọ wà ní ìmọ̀ra ṣùgbọ́n ìmọ̀ra yóò ti complete débi kó lè fi kírun kò sí complete débi pé ó lè fi ṣe sọ̀wọ́ rẹ̀ mo rò pé yẹn lọ́dọ̀ àwọn tó sọ yìí pé èèyàn ò lè ka Quran pẹ̀lú janaba kò sí complete débi pé o lè tètè ṣùgbọ́n o ti sáǹfààní láti pé kí o sùn pẹ̀lú janaba wọlọ́wọ́lẹ́. tí ìgbàdé ìbá ti àlùwàlà níbi gósìlò rẹ̀ tó ti wá wẹ ẹsẹ̀ máa ọjọ́ fún ayé pé kódà èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́sẹ̀ pé kò ní lè kó fi ẹsẹ̀ lẹ̀ àwọn màlìkí àgbà lọ́sẹ̀ tó yọ pẹ̀sẹ̀ lẹ̀ tí wọ́n yẹ ló ṣe èdè ìgbìmọ̀. so wọ́n yẹ kí àdéhìí mi náà wà àdéhìí yà wà lòun náà so kò síbẹ̀ yìí pé àdéhìí ṣe ọmọ àti ẹsẹ̀ lẹ̀. tóbi ní pé ọ̀wá fi ẹsẹ̀ lẹ̀ ọ̀wẹ̀ náà nígbẹ̀yìn kò ní lè mọ̀wẹ̀ kẹ̀mí gbòrògbòdì

kò sí kankan èèyàn lè gbómi ká ilé náà láti lè fi ṣàlùwàlà tó tutù bá mú èèyàn lè gbé omi kaná láti lè fi wẹ ìwé ọ̀rá yìí kò sí bàbà kò yìí. Amen.

àyíbẹ̀kọ́ ni mo ní òjò mọ́ra ní yóò ti gbẹgbẹ́ fòròpótì ẹlẹ́kìtì ìgbẹ́fẹ́ rẹ̀ kò ti gbẹgbẹ́ ọ̀wọ́ ẹgbẹ́ kò ní lè do àlùwà láyé fún kàkà mí. nàbà ok. ẹgbẹ́ kò ti gbẹgbẹ́ kò ti gbẹgbẹ́ kódà ẹgbẹ́ wa ti ìyá wa mẹ́gbọ́n náà wọ́n ti lọ́wọ́ náà ohun tó sọ nìyẹn. ṣé dára pípadà yìí bẹ́ẹ̀ kó fi jásí pé òní fi nìkan lẹ̀ ní. mo rò pé ṣe kò sẹ́rìí lọ́wọ́ pé kí náà dára méjì ṣùgbọ́n ṣé máa ń padà yìí pé ká ẹ̀rí tá a tún lè mú wá ní ti àti ìdìbò mú wá yẹn pé yọ̀ọ́jú ló ń sọ yá mọ̀. ṣé àná fi sọ́bà rọ̀ sẹ́lẹ̀ ọma àwọn mú kótó pé gbogbo tí ọba ti lọ́kùn lọ́kùn ya wa aisha tó wà bẹ́ẹ̀ ní pé àníbi ìsèkéde ọmọ ìta omi sórí ìsèké yọ dára sí méjì bí ìbá dára sí méjì kò sí dandan bí ọba ọmọ dání bá lóde máa ń gbé ọmọ dání lórí rẹ̀. kọ́pì ọ̀ràn yìí náà rí pé èèyàn kan pa àbọ̀ ẹsẹ̀ ránálẹ̀ nínú òsè kankan. iṣẹ́ yóò sì kọjú nínú ọ̀ràn. iṣẹ́ tí ó ń pọ̀ nínú ṣe pé iṣẹ́ tí èèyàn máa ṣe ṣẹ́ṣẹ́ tí máa wọ èèyàn ọmọ ìjà eléyìí òsèlè ọ̀ tó o kìí yìí ṣe rọ̀ mo rò pé tó ìyá lè ṣe lórí òun ìná abẹ́rẹ́ àwọn àbẹ́sẹ̀ mọ́tọ́lẹ̀. ṣùgbọ́n nípa ìyàwó aisha rọ́bì ọlọ́wọ́ àyà iṣẹ́ hajj ìpele ni. àwọn sẹ́kàn wà tó ti pé kàbá lè wọ́n ti pé. àwọn sẹ́kàn wà tó ti pé ìka kàbá lè wọ́n ti pé. èyí sáàdàbí sọ fún ìyàwó aisha ní pé ìfọ̀ á ní màá yẹ fún àlùlẹ̀ hàn kéèrà ànàkìlá tàbí òkú. gbogbo sọ́lára ti bá ṣe ìní kí wọn náà máa ti nílé olùkọ́ máa ṣe ọlọ sí mìnà ọlọ sí àràfà ọlọ mùsẹ́lífà ṣùgbọ́n òní ti tọ̀wá. tọ̀wá ọ̀dọ́ pé pé nínú májẹ̀mú rẹ̀

tí ó jẹ́ onírọ́bà yẹn lọ sábẹ̀ wípé omi ò lè dé ìsàlẹ̀ orí tó lómi ìfẹ́rù ẹjọ́ bá lo rọ́bà yóò lè kó tù ṣùgbọ́n ètò ṣe pé kìí ṣe rọ́bà ló ń lò ó sì máa bomi orí torí pé pàṣẹ lọ irun kìí ṣe nǹkan tí ó dàbí rọ́bà láti sọ pé kò ní jẹ́ bomi ó lè dé ah, ní ìlérò kò lè kọ tí omi ọmọ ti orí tí ìbá ti fi rọ́bà àdáwà tó fi rọrùn ilẹ̀ yìí pé bó ṣe tì í omi ò ní dé orí rẹ̀ lóko ṣùgbọ́n tó tó máa ní pé omi ò ibi tó yóò dé. Now. oṣù yẹ kìí ṣe ìsìn lọ́wọ́ kìí ṣe àsìkò bàálù lọ́wọ́ tẹ́lẹ̀ tó o ti wáyé sẹ́kùlù islam yìí fẹ̀sẹ̀ sí à ó sọ nípa rẹ̀ àtàwọn afáàní lára tí máa fi ni a máa ń lọ sí hajj ikọ̀ ikọ̀ la kan sọ pé òun nìkan ló wọ́n dáwà kódà níjọ́ bí ọ̀dọ̀ àdájọ́ ọ̀jọ̀ kan ni wọ́n mú dání inú pápá ni wọ́n ti rìn pẹ̀lú àbúrí ó ní àárọ̀ wípé ọkẹ̀ ẹ̀yẹ máa lọ òwọ́ lórí tòun kò lè rọrùn ṣùgbọ́n wọ́n àsìkò yìí booking bọ́ba ti lọ ìlú ti ti booking sí ọ̀ọ́bà bọ̀ tọ́ba ti tilẹ̀ ní ti fẹ́ẹ̀sì ọ̀yà ìlú kótó ti rí booking ní yóò kẹ̀ rí booking ní yóò tó sanwó lè lórí tòyẹ́ pàdé yá sí pé tí obìnrin bá wà lérò kọ̀ǹdíṣàn báyẹn àkọ́kọ́ ni pé nínú fi dájú obìnrin sábà máa ń máa dùkò tí máa ń ṣe jẹ lẹ́yìn bá ti lè ṣe àràfàdé tó ti mú tẹ̀lé pàdé ó tètè fún lọ́wọ́ ti mọ̀ yí pé ó ṣe é ṣe kò tọ̀ wá torí lọ́wọ́ gbogbo tí ó ṣe ìnáwó ti bóyá òun ọ̀wá ń dé sí nǹkan oṣù fi dé àsìkò tí wọ́n sì lọ ó ti súnmọ́ ṣékùn islam yìí fẹsẹ̀ yíyà lára ẹ̀fọ́ rí sọ̀rọ̀ yẹn ni pé ó ti wà nípò làlórí báyẹn kò sí bó ti fẹ́ ṣe kò sí fẹ́ ìlú mi ṣé àgbẹ̀ ìfẹ́ kọ́ máa lọ sílùú ẹ̀ tọ́wọ́ sì lè lọ sílùú ẹ̀ bẹ́ẹ̀ tí ò ṣe tọ̀ wá fún lè fún àdọ̀ ìtúnṣe ní pé ọkọ̀ rẹ̀ ò ní súnmọ́ títí tó fi ṣe tó fi padà wá sí mọ́kà láti wá sí tọ́wáfù ìbádọ́ rẹ̀ ọdún wo ló tó mà pé òun ń rówó ní ìpàjọ tó fi láǹfààní láti wá sí tọ́wáfù ìbádọ́ ẹni tó lè rọrùn fún tó fẹ́ ó lè sùúrù lẹ́sí gbé inú Saudi bóyá Madina lè gbé àti Jeddah ebe láàrin Jeddah sí mọ́kà kó tó tó forty five minutes yóò ti fẹ́ padà tó irú ẹni bẹ́ẹ̀ lè lọ Jeddah tí nǹkan oṣù bá mọ́ padà wá sí mọ́kà padà lọ́dọ̀ pé nàìjíríà ló ti wá àbẹ́ amẹ́ríkà àbí ibì kan ó ti wá kó làlúrí báyẹn yóò ṣàkíyèsí ààrẹ nípa ibi yóò fi nǹkan sí ojú ara dáadáa ó sì ṣe ọwọ́ àtọ̀tọ̀ ṣáàlà wọn àbá yọ gbàlẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله